فقد اوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أدبث الله سبحانه وتعالى أكثر ويكياتي جفوها سوى ويدا ألفاوى ألشفاوى ألفاوى أبع النبي ومحمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú بسماعة الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تين قواني قروي سوا كتاب الطهارة ني انك لو قواني قيمتكو nínú ṣẹ̀ríà islam ọlọ́run nífẹ́ àwọn onímọ̀tótó pọ̀jù ní ṣẹ̀ríà islam gbé ìmọ̀tótó ara gbé àtọ̀hárà tó ṣẹ́rọ̀tọ̀ lè iman ìmọ̀tótó lè rí yẹn ìdajì imani ni sọ́dọ̀ pé inna Allah yuhibbu tawwabin wa yuhibbu mutatahhirin ọlọ́run nífẹ̀ẹ́ àwọn onímọ̀ tó ó lọ́pọ̀lọpọ̀ ó sì nífẹ̀ẹ́ àwọn tó máa ṣe mọ́tótó báàbù tí a ń kà lọ́wọ́ náà ni kìtàbù tọ́hárà question number 219 ní afwan afẹ́ ni

question number 219 question látọ̀dọ̀ hamim ainun taqul arábìnrin ń bèèrè pé ana sayyidatun mutazawwija obìnrin ni mídìmọ̀ lọ́kọ̀ọ́ lé wọ marida bí àtàtì àmúdẹ ní àwọn ààrẹ feelings ara sọ pé ara mi yá ń gbogbo gbà fi sọ́dọ̀rì àgbàgbà bí ni mo ní àbílẹ̀ ń pè é ìmọ̀ mú mi láyà tútù وهي نازلة طوال العام كي تكلاسكو كان يقول ترى تدوني مثلا في بيه ترى تدوني مثلا فكيف أسلب مستكر فلا أقتسم بدون قتل الرأس ومسعها فقط ثم كنوا قالوا كويت ما بيوه ميوني فوري بي إنك فميرا أوريني علما بأنني أصيب بنزلة عند قتل الرأس tí mo wà pé àárẹ̀ yẹn ó tẹ̀lẹ̀ sí mi tí bá ti fọ orí mi nù mi ẹ̀ máa rárá ti fi ọ̀dùnmú mi àgùntọ́pọ̀ ní ọ̀sẹ̀ ọ̀kàfẹ́ra máa àtúrọ̀kù sọ̀rọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ pa mọ́mọ́ fi rún mi ò ní kírun yẹn lè ádámì kòtòrátì alágàtòrát fàkùmọ́sọ̀hó fàkàtì nítorí pé mi ò ní orí mi àfikún ìfọwọ́rá nìkan ومترددة والقلقة والمنزعج منزعجة جدا ثم أقول مو أتي وحالة بلجان نو دعموك ورغم أنني عارف أن الذين يسكون يقوم بغير سرار أما وحالة إما بمبا بقوجه أرجو إفادتي بإجابة القاطعة حتى أستطيع أن أعيش في آماني وأودي فردي كاملا مفكر في العيف من العيف نجو تقول قوتي سيمتي كور لوكامي تقول ما في بيتعين فقبالي تما ما سنتوجه ونعلم يعني بدوريني أحسيقبي علما بأنني مدرسة ويومية àròjù lè amẹ́lì ẹ̀kú mo jẹ́ pé mo jẹ́ rẹ́sàtún mo jẹ́ mọ̀álìmọ̀ mo jẹ́ yẹnlẹ́ ni mo jẹ́ rẹ́sàtún yà ni olùkọ́ obìnrin ni mo jẹ́ wà àròjù yọ̀ọ́míyàn àròjù lè amẹ́lì jojúmọ́ mo jáde lọ bí iṣẹ́ mo máa lọ jáde lọ bí iṣẹ́ mi tí mo ṣe fa asíbà bilhawa lẹ́bi يلزمني سريرة سرجل إعادة bẹ́ẹ̀ mo máa pàdé pẹ̀lú àwọn akẹ́kùn àbí tútù tí wọ́n bá alámàrí ni mú wà á na marí ìdàdìmáyà sàárẹ̀ wàláwò yá àlẹ́mú ọlọ́wọ́n jẹ́ ma a ní ìrẹ̀tún bẹ́ẹ̀nà mọ̀mọ̀rẹ́sẹ̀tẹ̀ hayati zaujiya bẹ́ẹ̀ ni mo wọ́n yẹ tára tó zọ́ọ̀jù ó náà ní kí máa tẹ̀lé àṣẹ ọkọ mi wọ̀ fún kazalika ta'atillah tó wá gàdú náà ní kí tẹ̀lé àṣẹ tọ́lọ́ ọba mi subhanahu wa ta'ala ilé ìbéèrè sárábìnrin tó jẹ́ mọ́ àlímà ìbéèrè aljawab ìdáhùn إذا كان يدرك القصر الرأس من الجنابة والحيض والنفاس فكفاك مسؤها tó ẹ gbé ìdàkánì ẹ̀dúró kankan sòrò àti tó bá forí rẹ̀ tó bá wẹ̀ tó bá forí rẹ̀ ìmọ̀ kópa lábẹ́ bí i tó fẹ́ wẹ̀wẹ̀ wa ìwẹ̀ àìdọ̀ ni ó bá forí rẹ̀ wàhálà ọ̀jẹ̀ bẹ́ẹ̀ òtútù ẹ̀ orí òtútù ẹ̀ láì tààlà ẹ̀páyọ̀ ọlọ́run ọba ti lágbára tó ọgbàrá báyìí tó lè ẹ̀páyọ̀ ọlọ́run ọba òkàwọ́lù nàbí sallallahu alayhi wa sallam àti gbólóhùn òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nínú àdísì mẹ́mọ́ ahmad máa na haytukum anhu fajtanibu ń bá kọ̀ fún ẹ̀jìnà sí wa ma amartukum bihi fáàtú ẹ̀sìn bá ká báyìí tó ilé ìdìbò ìdáhùn sí sheik abdulaziz bá dálóhùn question nígbà tẹ̀lé 221 àríyàsẹ́ ogaslu mara àtún min aljanaba bidoni fakul dọ̀fà irúra ṣàríà ṣé obìnrin tó bá wẹ̀wẹ̀ jẹ́nàbà ṣé ìwé ẹ̀rẹ́lá ṣe aláìtúrú rí ẹlùmí máa ti fàtàwáyé kó tó pípa fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nàbà àbí ìwẹ̀ haidọ̀ àbí kú tí mú rí ẹ̀ àwọn olómìnì ẹ̀sẹ̀ yàtọ̀ láàrin wọn pé tí a pé jẹ́nàbà ni kò nídìí kó tí mú àwọn ọjọ́ pé ni dandan ni kó tú irun ẹ̀ tó bá di irun ó di ọ̀hún ni tó pé jẹ́nàbà ó lè máa tẹ̀lẹ̀ ní everyday àbúrọ̀pọ̀lọpọ̀ ọgbà àmọ́ haidọ̀ gbà pé bí àsìkò kan máa tẹ̀lẹ̀ láàrin oṣù tó ẹ̀ fẹ́ rí ẹ̀ irú ìlàfà alájà yìí bèèrè yìí báyìí question number two hundred and twenty-one lẹ́tà yìí wà lọ́dọ̀ Fátómì min Sudan láti Sudan بعثت إلينا بهذه الرسالة تقول فيها بعض النساء لدينا يمتشن شهورهن أو يدفرنها أو كل عواد دور السودان لا تدعو بريكرات السودان ipe àwọn obìnrin kí wọ́n ya ẹrù wọn kí wọ́n tú ó di èyí túbà wọ́n ìndàmà yẹ̀kùsírùndà mílẹ̀ jẹ́nàbà gbàmí tó wà bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nàbà láti fúkún mara àtàl dàfà ìrọ̀wà kò ní ìdíkúbìnrin tún lórí ẹ̀ bàlì yẹ̀sí ò gásùlà ti fọ́ ó ti bá mu máa ilmi annal máa lam tasil ila kul manasibin shari'a bẹ́ẹ̀ tó bá kí ìbá túrùn ẹ omi ò ní dí gbogbo àwọn ààyè tó ẹ tó dé nínú bí orun rẹ̀ àfihìdó náà fàdàkùnmùlọ ẹsẹ̀lá ẹfún ọlọ́wọ́ sàn ilẹ̀ sàárì aljawab ìdáhùn ìdá àfáàdà tó àtò alára àti àkàfà tóbi لأن أم سلمة رضي الله عنها لأن أم سلمة رضي الله عنها النبي صلى عن ذلك ثم ما وأم سلمة أبري بيري لو النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله هو جلوب إني مرأة أشد شعار رأسي èmi ó jẹ́ obìnrin kan pé irun orí mi le gan irun orí mi le ó nípa ó le gan apáàrùn ìjẹnàbà tí máa tú wọ́n fẹ́ wẹ̀wẹ̀ ìjẹnàbà ara ìnáma ẹ̀fí kìí على راسك ثلاثة حصيات كنت في بعض الكوفي لا يمتع لوري بعض الكوفي سوء لا يمتع سمعت وطوين ثم تفضي عليك الماء فتاهم نبو نبوبي سيكو نفسي أخرج أو مسلم في صحيحه إمام مسلم وما ليس عنه صحيح فإذا أصت مرأة على رأس ثلاثة حصيات tó ti ní bá ti bomi sórí rẹ̀ ní ẹ̀mẹ́ta kàfá àkàdá àlèkà ó ti tó wọ́la hajjata ilá tẹ́gbìyà kò ní ìdíkò tún orí ẹ̀ hádà hadithu sahih ilé hadithu sahih rò ní wọ́n báyìí sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ fún ìmáàmù kankama ó ti wà tẹ́lá bá sọ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́mọdé àfúrà yìí wa naam question number 252 جماع الرجل وزوجته أكثر من مرة بدون اتصال بينهما كي هسمى يوه جوه كان له أما دوا قاري وكان أبوني يوه سبامو هل يجوز للرجل أن يجامع زوجته مرتين بدون غسل بين اول والثاني والثالث مثلا ọrọ̀rùn sí ọba tìríàmù kí ọkùnrin súnmọ́ ìyàwó ẹ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta aláàjẹ́ pé nípa parí ọ̀kan ọwẹ́ wọ́n parí kejì ọwẹ́ tí ó bá mú báwọn aljawab ìdáhùn yẹjú láhùzáàlì bẹ́ẹ̀ ó sì sí fún ṣeré àgbáláyé wọ̀lẹ̀ ẹ̀kẹsàálù ahsan àmọ́ tó bá parí ọ̀kan kọ́wọ́ ẹ̀ kó tó wá agbárí ọ̀kan ilé rẹ̀ fi dáa jùlọ قد ورد عن رسول الله صلى الله عليه وسلم ما يدل على فعله وتركه ilé àrí ìgbàlú àbí sẹ́lẹ̀m ìtí ìhàn wẹ̀ sírídí tó bá tọ́kọ̀ sí wánà ó ti dédé irú àwọn fatawa tó mọ̀ tó pé kò sí ẹnìkan gbà ilé ah, yìí ó ah, ah, ti dédé àá alẹ́bí ní àlùkò bẹ̀ fà ilé ìgbà sí lọ àmọ́ gbogbo ẹ̀ ti dédé wọn náà sábọ́ kí ni فقد ورد عن رسول الله صلى الله عليه وسلم ما يدل àrí ẹ̀rìndọ́dọ̀ àdúgbò sẹ́sọ fún àwọn pé èyàn lè súnmọ́ ìyàwó ẹlẹ́ẹ̀kan kọ́wẹ̀ àbí tó farawa ashabul sunan àwọn ashabul sunan wọ́n gbà dé síwá àwọn olóńpẹ̀ ní ashabul sunan sákìlókọ rẹ̀ ní òtùkọ́ káyà àkókò ńlá tó kọ̀bọ̀ ọkùnmínú ókọ̀ ńlá ní Abdul Wahhab kí ni àwọn olóńpẹ̀ ní ashabul sunan ẹ́ tàwọn owó tìrìmìrì ara ọ̀ ó ti lú gẹ́gẹ́ lẹ́wọ̀ wọ́n ta àgbàgbé ìmáàmù yẹn bẹ́ẹ̀ ni àmọ́ ìmáàmù ahmadu muwa kò sínú àsábò súnà ìmáàmù hafiz tọ́bàrí ìmáàmù hafiz tọ́bàrí abdulwahabi abdulwahabi èyí ńlá ni ọ̀ èmi fẹ́ ṣe abdulwahabi mo máa rẹ̀ sí kó jẹ́ àgbẹ̀wọ̀kálì tí wọ́n tí wọ́n sọ yìí wà bá mu. Ah, náà lẹ́yìn nínú ìmájà ó lè wọlé tẹ̀ ìmáàmù sẹ́rẹ́mìsì ìmáàmù ibnu májà. Ah. náà náà tó ṣé o ti parí àbúdá ìnàsáyé àwọn ìpínlẹ̀ àti àbùsùn náà. قولي اما اصحاب سنن امام الترمذي بذكر ياتي ابن ماجه ابي ابي داود في امام النسائي قولي او بعد جوا عامر يعني نعم وقروا روى اصحاب سنن واحمد بن محمد وعلى طب قولي وحامد اتامل من حديث الرفيع بن الخديج ها نقول حديث الرفيع بن الخديج أن النبي صلى الله عليه وسلم طاف على نسائه ذات ليلة يقتصر عند عابه وعابه الشيء الله صلى الله عليه وسلم أسمى ويعوه مجلسها لو يوكا تبا تبا سيوا بأسن أهل كوبايا تبدو ọlọ́wọ́ fún òṣèrò alábi sínú alágbára rẹ̀ ọlọ́mọdé àfọwọ́n alágbára alábàríkà náà sọ́dọ̀ léèrè yẹ̀kẹ́tìl ìndà ààbì ìwà ààbì tó bá parí pẹ̀lú ilé yọ́wọ́ ẹ̀kùtùbọ́tò lè bá parí ilé pẹ̀lú ẹ̀kùtùbọ́tò lè ó di fakíla ya rasulullah allah taj'aluhu dasran wahida النبي هو وكنا كوت بمئة توسي كوت وكنا قال هذا أفقى وعطيب إلي لو في ديال لو في مجل لو في دوا بيو وثبت في صحيحين أبدو عارف عن صحيح بخاري مسلم عن أنس رضي الله عنه قال أنس أنه كان صلى الله عليه وسلم كان يتوف على نساء بقتل واحدة بعدين يصبح ما يهوى وكان يدوي أوديه نعم والسنة أنه إذا أراد أن يعود يعاود وطعه تلبي من سنة بديرة بأسماء ويش وبأسماء ليك واسم ولده أبي دوابا تسمو تتو أسماء لك أبي دوابا أسماء لك لم يكتسل بل يتودع tí o bá léwẹ̀ kó fi àlọ́lá wájú bá léwẹ̀ kó sàlọ́lá ó ní kó pa ولا wòdó olùsọ́lá irú àlọ́lá ti قد ورد ما يدل على جواز ترك وضوه عينا بين توبة سبع لنا كتابر بأسرع عريب أبي تقردوا المسيح الولاء يقام فأما ما يدل على سنته سنيته فهو ما رواه مسلم وغيره يتوفى بين إليس سالولاء أولا نتاقبر لهم مسلم وتلمينا عن أبي سعيد رضي الله عنه ندعو سيدنا أبي سعيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال كما قال النبي صلى الله عليه وسلم إذا أتى أحدكم أهله تلك بصمة يهوى ثم أراد أن يعود توابع بلغات بصمة لكدي فليتودع قل صلوا الله وفي رواية ابن خزيمة إنه يقبوا إمام ابن خزيمة فليتودع وضوء بالصلاة kó sí àlùwàlá irú àlùwàlá fi hun أما ما يدل على جواز ترك فما رواه التعاوي من حديث عائشة رضي الله عنها انتو في يواكي إليه سلاح يقصر ولا هنا ننتهي إمام التحاوي بأنه حديث مما واسيد عائشة رضي الله عنها قال سواكي كان النبي صلى الله عليه وسلم يجامع ثم يعود ولا يتودع أدم سلام سموا حديث سموا لا يقصر ولا والله موفق ولو في واسكم جلالا نعم كما بابا كما قدبان نعم question 223 التيمم افضل ام الاكتسال irú scenario yìí kíyàn wé lọ́dá ní àbí kíyàn wọ́n ṣe tẹ̀yẹ́mọ̀ سؤال من سين ميم من نواكشتو يقول ara ànàwà kàṣún ló bèèrè bèèrè tó báyìí pé ìsàgásó min ọdọ́dẹ ṣòro kìsàm mo jí lójú oorun ní àsìkò tí òun mú yọ lọ́wọ́ lásìkò tí òun fẹ́ yọ lọ́wọ́ jẹ́nàbà ní ìzà àtàkàrùtò fi bátàlì tẹ̀sẹ̀rẹ̀kù sàm tí lásìkò tí òun yọ lọ́wọ́ nígbà sọ pé tí bá ní kí lọ lè wẹ̀ tí bá ní على أتيمم وأصلي تما لك هو ما قال أتيمم ما كان ويدي أن أو أفتر ثم أصلي أبي مع اللي هو سمعتها كنو الجواب عليك أن تكتسل وتكمل طهارتك ثم تصلي يتقرن يعني نوريه كو سألو ولا كوي لينا كو قريت حالا كو سألو ولا مبيوه لينا كو واكنو وليس لك تيمم تلك كيسك تيمم وبنبهم وحال ما ذكر ذكر فلو بوسي ترايه لأن الناس والنائم مأموران أن يبدروا بالصلاة وما يلزم لها من حين الذكر ولا استيكاز تلك أن تسن أن تبقى لأن الناس أن تبقى والنائم أتنتبع به أتنتسن ما مراني أن يبدروا بالصلاة وقام ولا تقول لك كنت ذكرهم وتذكر قصر بيته وما يلزم لها أتتبع تلات بلوه بيو يعني بجنبا بي أولي من حين الذكر تبع تنتي ذكر والإسلام تبع تتاتي لقول صلى الله عليه وسلم تجرب من نام عن صلاة الصلاة ẹni tó bá sùn lọ tí ò kírun àwọn nọ́ọ̀sì àhà tàbí tó bá gbàgbé fàlìsọ̀lẹ́ àìzà zákàrà kọ́yà àti kírun ìbá ti rántí láàkàfàrà tó láà ilà zákò sí káfàrà fún àfikọ́lọ̀ tí kírun yẹn wọ́n ma'alum láwọ́ annáwó lásọ̀látà ilà ولقول النبي صلى الله عليه وسلم لا تقبل الصلاة بغير الطهور لمن يعني بان وليلا جبين سي ما تتو نعم ومن ومن وجد ماء فالطهارة الماء ومن ومن وجد الماء فطهوره الماء الوادي يرمي دنجوسي ما تتو لنا يومي فإن عدمها صلى بالتيمم شو بواري أمي دنيوات التيمم بقول الله تعالى سلطقه فلم تجدوا الماء تعبروا فتيمموا صعيدا طيبا كوجل ثم كيف سيتيمم فامسأوا بوجوهكم كيف راو وجوهي وأيديكم منه أتوا وإنه والواجب عليك أن تتم بصلاتك هو بيونا لوري يكون كانوا يكون كموت يكون بتاكي ثم أصلوا بمثيرون an ne bi a inayatul inaya ko kakuni kakutun ni agbara bi wani mun ba ha inda rasi ko waka kan tí mata oji bi alam ko gbèsè bẹ̀rẹ̀ orí rẹ̀ tí o ma fi inda rasi a wata kallifu mẹ́nu ka min alika inda dukulu wa àbí ko gbèsè ẹ̀fẹ́ nìkẹ́ pẹ̀lú àkùnmọ̀ tó ti حتى تودي ما عودب الله عليك من الصلاة مع إخوانك المسلمين في بيوت الله عز وجل تغنى مورا يتلون سليل لولي لولي إنه رب لهم ما يعلى إنه مسلا في علوم وحتى تسلم من مشابهة المنافقين توفي لعقون يسيسي المنافقين الذين يتأخرون عن الصلاة لو تقول يكينوا لا تقول ولا يأتونها إلا كسالى وإليك ربك الوجوه ثلاثي أعاذنا الله وإياك وسائر المسلمين من صفاتهم وأخلاقهم ọlọ́run kó dáàbòbò wá àti wọná àkódáàbòbò àwa àti wọná àtàwọn musulmi yóò kúnnà kóònù sífà àwọn mọ̀náfíkà àti wá wọn wallahu wali tawfiq ọlọ́run kó fi ìtakaso ti dédé múlá kalẹ́sì fún wa lọ́ba jẹ́ mistake náà fúrújú wa lọ́ba sáánù wa láyà tàbí kìyàmà ọlá kùrán alkarim ọlá láìláìlá سبحانك اللهم بيمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام ورحمة الله ìbòrò ẹbí mẹ́rin ọjà ó kẹ̀mù wọ́n ní kí lọ́kàn pẹ̀lú yẹn tó na wọ́n gbé kásìmọ̀ òbèrè bèrè gba ìrùdọ́ náà pé ìyá abdullahi nìkan ni àbí náà ń bọ́ tó bá wò bẹ́ẹ̀ tó bá wò bẹ́ẹ̀ tẹ́lẹ́kọ́ ni ó bá ti lágbára rẹ̀ lọ́fàá táwọn afáàlù ṣe ìfàǹfà lórí ọ̀rọ̀ ìpín oorun ipe wọ́n pe òru ìfàǹfà àwọn afáàlù ṣe fàtàwá pé tẹ́ pé àrájà a lọ́yẹ̀kọ́ wà lọ́dọ̀ rẹ̀ tó bá lè súnmọ́ àrájà b tó bá fi bímọ ọmọ àlè ní ara ọkọ̀ sí tọ́jọ báyìí àwọn méjì fàtàwá báwọn ọ̀rọ̀ yẹn rárá ni mi fẹ́ kí n máa dá tọrọ báyìí mi fẹ́ mi fẹ́ irú ìráyà tó dá sí wọn ẹ̀ irú ìráyà tó dá sí wọn ó ní oúnjẹ àmọ́ ṣe máa dá tọrọ sí ọkàn yín lọ́wọ́ àbájọ sọ pé azaláyà ni ọlọ́run kó sàrìn ọ̀kan wa àwọn kankan bẹ́ẹ̀ tó yẹ pé. a ní ara jùlọ ara lọ ẹnìkan fi jọ́sùn mi lánàá àbí àánú rẹ̀ ọbẹ̀rẹ̀ ni pé obìnrin yẹn normally kìí fẹ́ kọ́ small kìí fẹ́ kọ́kọ́ small ìnira ni tí ọkọ̀ lè kọ́ lẹ̀ àbí ìgbàlẹ̀ ọ̀sán gbọ́ngàn ọ̀rọ̀ ìsìn díà náà láti ẹ̀dẹ̀ ọ̀sán níbẹ̀ àmì sọ́mọ̀ pé ọgbà ìpá ń kéwú náà ni ni wọ́n gbọ́ bọ́ bàtà mi wọn bí lọ́ọ̀ mi alhamdulilayi rẹ̀ mi ọwọ́ di sọ́mọ̀ pé béèrè ò sí jìnà kò tí ì pẹ́ wọn ni àkọ́mọ́ kọ́ lẹ̀ wọ́n ti rẹ̀ sí bọ́rọ̀ tí ẹwà bẹ̀rẹ̀ súnmọ́ báyìí ọbẹ̀ sọ̀kọ̀ bá fẹ́ súnmọ́ síta ẹ̀ báyìí ẹkùn ni ẹkùn ni ìgbà àánú mà sí búrọ̀ yẹn kẹ́tí gbára rẹ̀ ó sì fi wálẹ̀ pé tó bọ́lá fẹ́ sí báyìí pẹ̀lú ẹ́ ṣé o ṣé o ẹ bá gbọ́rọ̀ nílẹ̀ ẹ̀ bá bọ́rọ̀ níbẹ̀ ó ní yìí gbalẹ̀kùn àtàwọn àjẹ̀nú ni wọ́n dẹ́rù bà àtàwọn àjẹ̀nú ni wọ́n dẹ́rù bà wọ́n bẹ̀rẹ̀ sí rúkìá fún ọmọ ẹ̀rẹ́ tó mẹ́fà ní ìsàbí méje not only that ọwọ́ tó wá ń ṣe àwa gẹ̀gẹ̀dù ọkọ̀ rẹ̀ lọ́nìí àmọ́ the first six months wọ́n fẹ́ra wọn wọ́n fẹ́ lè kọ̀ àwọn lè àwọn àjẹ̀nú yẹn burú kò sí wàhálà tó lè dálẹ̀ fún yẹn kò sí wàrà ni wọ́n ìdálẹ̀ fún yàn gbogbo mi wọ́n láyé pé bá mi máa kọrin kan ló máa bá àwọn olójúnà wọ́n ní olóògùn àníni ló lè sọ́kọ́ àbíkú tó bá fẹjú tó tó tó àti fẹ́ gbòsí kí ló tán ló níbẹ̀ ni wọ́n mọ̀gbà náà ni láàrín mọ̀gbà ní olóògùn àníni ló lè sọ́kọ́ àbíkú tó bá fẹjú tó tó tó àti fẹ́ gbòsí oye annabi ne li ja'id izawa alima o man alima wa jahila o man jahila so se gidi ọ̀rọ̀ yi ọlọ́wọ́ ní ojú ogun ni wọ́n ni li kulli gbogbo àrùn ló ní ogun rẹ̀ alima o man ẹjọ́ mama ẹn tí mọ̀ ẹ̀kọ́ sí ogun rẹ̀ ogun rẹ̀ ń bẹ ó di wa bẹ́ẹ̀ ni ẹlòmídìí ní ni ìbàjẹ́ ni ọlọ́run bá sọ àwọn ọ̀dàlá kó máa sàánú wa pẹ̀lú ìwà ṣètò gbogbo ẹ̀ náà ètè ṣètò ni ètè ṣètò ni kọ́nà ọba kọ́ là wá ọlọ́run bá subhanahu wa ta'ala mọ́sà máa là wá ọlọ́run bá so bó ṣe máa bí máa ṣe nìyẹn ó di wà so ìyàwó tó wá ní tó wá níyàwó kejì tó lè yùn dé tó lè ní hárì jáde tó lè yùn tó ń tiẹ lọ́rùn so tó bá súnmọ́ lélẹ́bẹ̀jì lọ́nà tó wá fún lẹ́ẹ̀kan ọ̀jẹ̀bí rẹ̀ ó di èyí bó ti rí ní ẹ̀wọ́n láwọ́ tààlà ààlẹ̀ bẹ́ẹ̀ni àwọn psychological àwọn psychologists àwọn náà gbà pé sexual health is the most the strongest motivation kò sí motivation tó tó lọ́fà ọ̀rọ̀ níbi sẹ́lẹ̀m ọwọ́ bàbá yẹn àtúkọ́lọ́wọ́ náà tó tó wá ní mùsùlùmí ẹ̀wọ̀ tí bá ronú sí ọ̀rọ̀ special ọ̀jẹ́ afáàsọ́nìs kí ẹ bá máa máa jẹun inú Ramadan lọ́sàn-án Ramadan kò sí tí ó gbé kúrò àfi kó túbá kọ́ dẹ̀ wá báwẹ̀ ọdún kan kọ̀ bá ládàá ètò tó ti mí sí àmọ́ tí ìbá bá máa máa súnmọ́ ẹ̀ lọ́sàn-án Ramadan kàfàrà wà fún lónìí kọ́ gbàwẹ̀ sixty àbí kọ́ gbàwẹ̀ oṣù le wọn kí lọ́fà ti ti oúnjẹ tí kò ní kàfàrà tẹ́gbẹ́ ti ọlá ọ́ọ̀dì ti kìíní sẹ́ṣù àgbẹ̀ á agbára tó mú tó mú tó fi ranjú báwọn alaji ẹjà alájì sọ ìṣọ́ ìbò ọlọ́ba bàbá àbáyà sọ ọlọ́ba àkọrọ́jì ohun tó bá mú gẹ́fìà òkété tó fi jáde nínú owó rẹ̀ tó kó sínú náà torí tó ń dáná ta tó kó sínú náà n tí lè jáde nínú owó yẹn ó ju náà lọ. <laughs> yàrá ìfẹ́ ìwé ọlọ́wà àforíjì ọlọ́wà kó sàánú ó ní ọmọ ìyá mi ní Islam tó bó ti rí nìyẹn ẹ wọ àwọn ọ̀rọ̀ anábì sẹ́lẹ̀m tó máa tó bá sọ ẹ ẹ̀rí kò sí ọdún mọ́jọ́kọ̀ tí obìnrin kan ni wọ́ pẹ̀lú ẹnìkan kí mo tọ́ sára mi ara ọ mọ́tò tọ́ sára rẹ̀ oni oni abdulhamid kriski ó ní wàlàwọ̀ kánàdì mariam omi musa kò bá àti mariam yá àná yìí sáni wàlàwọ̀ tó alìmọ̀ alìkùrán kó yàgbé kùrán lọ ń kọ́ mọ́ bá dáwà ẹ àti wíńdò lọ ẹgbọ́ síta ẹgbọ́ síta ààrẹ àgbà yarúgbó ni yarúgbó ni kíni ọgádà nǹkan ọkọ̀ tó mọ̀ pé yarúgbó ni ọbádà nǹkan ó rí kí ẹ sáàtì máa tẹ̀lá ṣètọ́lọ́ ọba àti tàlẹ́bì sẹ́lẹ̀m ìyẹ́ ti jẹ́ ọlọ́mọsá àfọ̀rọ̀ yìí wa náà mùsàlẹ̀ àmdìlá. bá a ṣe ń ṣàlàyé kàámọ̀ náà wọ́n ní ká fọ ra ìpè bùtà wọn míì máa ń gbọ́ pé òkúta gan-an ó tó tí ò bá rí ẹ̀pẹ̀ tí hmm. ó ṣe déédéé. bẹ́ẹ̀ ni kéde pé ó yẹ̀pẹ̀ ni ojú ulẹ̀ ọba àtàpàtà ọba àti irú àpàtà wà ní wájú ilé bàbá àbòrò èrè kọ́ wọ́n bọ́ dáwọ́lé kọ́ má jẹ́ pé súnmẹ́tì báyìí ní ọba mu oye àmọ́ bí àpáta ojú ilẹ̀ wọ́n pè ojú ilẹ̀ orí àpáta ojú ilẹ̀ ni kò bá àti yẹn kò bá àti yẹn pẹ̀ kò gbogbo ẹsẹ̀ dédé ó di nà mo rò pé ọbẹ̀ béèrè pé sọ́wọ́ lọ yẹ kí nǹkan fọ́ ra ni àbí ojú èwo ló yẹ kí nǹkan fọ́ ra àfà mi ah, ọwọ́ ẹnìkan lọ́wọ́ ẹnìkan lójú ọwọ́ ni níta kan ní ti pé fọmísánwó bí ìwòjú wa kù ẹ̀fọ́ wọ́n ra ojú yín lọ́wọ́ yìí wà àìdí ẹ̀kọ́ kẹtù fọwọ́ ara wọ́ yìí nítorí yẹn náà ti tó which means méjèèjì ó ṣe déédéé mo fẹ́ mọ̀ fún yín nìyẹn tó gbọ́dọ̀ máa sọ pé ọ̀kẹ́ kọ́rẹ́tì ọ̀rọ̀ méjì kọ́rẹ́tì ó di yé àfa zubairu àgbélọ̀ yẹ kabiru ó di yé tó bá ojú kò tó fọwọ́ kọ́ ó tó bá kò tó fọwọ́ ó dé ẹ̀yọ̀kánlá ìtó ẹ̀yọ̀kánlá ìtó wáyé tí bí ẹ̀ fi ń gbá ní gbígbà pé yẹn fọ́ pàyàrin kó wà kó yẹ́ ìmọ́ àkótí ẹ̀ ní ojú àbí ìrànfẹ́ àníbìmọ̀ fẹ́ ni ó dé yìí

ó di tí mọ́mú ibà gbàrọ̀ mí wa tí wàá takò tí mọ́mú bùkárí tí mọ́mú buhari lálò torí àwọn agrédà àdí ó mọ̀ mélòó ni àbí mọ́rùkọ́ mọ́ wọ̀nyẹn ni mélòó ni mẹ́fà mẹ́fà ẹ̀ẹ́ báyà kákí ń gbọ́ tààrà ọ̀ adóbi pé mẹ́fà náà nù Hmm, ó ti sinmi sí láti bẹ̀rẹ̀ buhari àti muslim ẹ̀yọ̀ kan nù number one grade one muttafaqun alayhi buhari àti muslim ó di number one náà lẹ́yìn náà buhari number two then muslim number three tí wọ́n gba ojúpọ̀ náà buhari gba àwọn àwọn obìnrin tí wọ́n gba ojúpọ̀ náà buhari àti muslim ó dúró lọ́wọ́ mẹ́rin ìtúpọ̀ ọ̀rọ̀ gbọ́nà ọdún márùn-ún ẹ́ ọdún kójú márùn-ún tí wọ́n pè lọ ojú mẹ́fà tó náà pè lọ ojú mẹ́fà àtàrí ọ̀rọ̀ àti fiọ́lẹ̀ ojú méjì sọ́pọ̀ ọmọ grade méjì ni ọmọ fún bẹ́ẹ̀ kẹ́tì ma wọn kí ní ẹ̀bẹ̀ ti mórí kiri ga kí lélẹ́ ìmú kí lélẹ́ ètì kí lélẹ́ ètì àwọn nǹkan ẹ̀rọ kẹ́tì ma òbíbẹ̀ ti ma 2 plus 2 ní base 10 is equal to 4 àbí bẹ́ẹ̀ kọ́ ni first grade 1 imam Bukhari Muslim grade 2 imam Bukhari grade 3 imam Muslim grade 4 ṣòrótù Bukhari wọ Muslim grade 4 ṣòkòrò Bukhari grade 5 uh, àbí grade 6 àbí ṣòrótù Muslim grade seven seven náà ni èyí tó bọ́ jẹ́ gbogbo àwọn ìmọ̀ àwọn sábò sunan abómi iná tí wọ́n gbà náà àwọn ọdí eyín àwọn tó jẹ́ sọ̀hìn o bó ṣe lọ ní gbogbo nílò ẹ̀kẹ́ ti bá àwọn basic knowledge nípa mustali hadith ni tẹ́nìkan òyìn bíi pé mọ̀nká tí onímọ̀ tọ́ àmàkútó fún yín ọdí eyín ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ̀bà wa alaikumus salam Thank you ara o yóò wọ́n nìkan yóò rẹ̀ nìkan tí ó bá ṣe bàbá mọ́kúta kan bẹ̀ kàgbà ń bu yẹn wá ó di yẹn yóò rẹ̀ ní yọ́ bẹ̀ ó di yẹn kọ́lá bó ṣe nọ́ọ̀sì yẹn gan please get me some pure sound outside ó di yẹn wàhálà mùsùlùmí sàlámdùlà. ní ọ̀fàdùwà. kí ni wá pọ̀ ní pé kò tẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ olú ìkọ́sọ́sẹ́sẹ̀ kò rí sórí ìdìbò àṣẹkì ìgbàsíwájú ìfẹ́ wa ìfọ̀ wa báwo ni sórí àtàkì. tó ọ jẹ gbèsè ẹkú ni ọlọ́wọ́ bá kọ́ bá foríjì àwọn afáà mi ni wọ́n wà sàn bọ̀ kò sẹ́rì fún kò sẹ́rì fún ọlọ́wọ́ bá mọ́fìnira máa wà ọlọ́wọ́ mọ́fìnira máa wà ní wọ́n gbà tí èèyàn bá lóṣìṣẹ́ ń sẹ́ẹ̀sì sẹ́sìsẹ́ kú mì nira ẹ kí ẹ gbà pé irun yẹn gan ni ó sọ ti ìnira yẹn ní ìmúra yẹn lọ sílẹ̀ tí ìmá wà ní ìdààmú gbà mí ìmá wà ní ìdààmú gbà mí tásìkò ń bá tó bá lè kírun ẹ pé ìdààmú yẹn lọlẹ̀ ala bi zikrillahi tatma'innul qulub èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọlọ́ọ̀bá kó sànù tí ma ń ṣe pàmò ṣe rìwáyà ni ẹ̀wọ̀ ọmọ pé rìwáyà ni mí àbí ọmọ ọmọ tí ẹ̀ mo ti bí ọmọ pé mo ṣe rìwáyà ọmọ rẹ̀ ni àwọn náà rẹ̀ ni bí àwọn ọmọ ọmọ kọ́ kí láwọn wí lọ́jà rẹ̀ yíra ó di tí n bá ń ṣe tí n bá rú ìwọ́jú sí tí n rẹ̀ rẹ̀ tàbí pàpẹ́ ìrúbà máa lè kírun lórí ìmúyẹ máa ti tí máa ṣe mo ń dé báyìí kọ́ ọ̀rọ̀ straightforward máa solution so yẹn ro tó máa ń travel náà tó ti rẹ̀ wá and everything tásìkò ló bá dó tọ́ba dó báyìí tọ́ba kí jámọ́ ìzúra àti arsenal àbí mọ́gà àti ìṣá ẹ̀ ọkàn lè balẹ̀ nínú jámọ́ láti kánò tá a lọ sí wòlú lọ́dọ̀ eh, akademi tá a dó abẹ́ àwọn nígbà dó kírun àwọn kaníkà dé Kaduna náà kádé marabanjos kátó kírun àwọn kaníkà kírun ní Zaria àwọn kaníkà dó ní dankande kẹkẹ lẹ́tà kò sí mẹ́ta ebi dẹ̀ ní amírù ìrìn àjò bá dẹ̀ yá dó kí Zaria ní ṣẹ́gàlínkù abádúró kí ló ń ṣẹ́kẹ̀rin kù gbogbo àwọn tí wọ́n sọ pé kádíkà náà gbogbo wọn sọ pé ah ń gòrè fa tí mo kà sàmú kàn ti àǹkẹ́ gbogbo wọn náà padà sí pé bá ṣe dúró kí ló yẹn ọkàn wọn balẹ̀ àwọn ìpínlẹ̀ wọn díkà náà nìsí oúnkàlùkù lọ ilé ẹ̀ ni àti díkà náà tó kàlùkù bí wọn lẹ́sí mọ́tò rẹ̀ pé kó wá pàdé òun mo pe eh, aláàjì kó wá pàdé wà ní nba junction wọ́n wùlẹ̀ ní ẹ̀rìmẹ́ mùsùlùmọ̀dá òun náà pé àwọn ọmọ rẹ̀ kọ́ pàdé òní àgbọn tẹ́ríkì àbí àgbọn kanáwà ọmọ ìràdá rẹ̀ tó bó ti lọ nìyẹn kọ́lọ̀n kó sàánù wa hmm, kó kírun ẹ̀ pẹ̀lú ìnira ẹ̀ ẹ kó sọ fún wa. alẹ́ yìí wọ́n kò lákàáyé wà kò tẹ́gbára fún tọ́gbọ́n ní àyíkú bá máa ń tí ń ṣe ni pẹ̀lú ọ́fíìsì yẹn gàgà ọ́fíìsì kódà kó wọ́n kàn ṣe tẹ̀yẹ́ mọ̀ fún lórí ẹ̀nà kọ́sẹ̀ lọ ọ̀pọ̀ kọ́sẹ̀ alhamdulilayi bẹ kókí fatiha ní àtẹ̀yìn Allahu akbar subhanahu wa ta'ala sami Allahu min amidia Allahu akbar ẹlẹ́kejì yẹ kọ́ wálẹ̀ yíyẹ ju ti aláàkọlọ.

nígbà tí mo wá títí mi náà kírun tẹmọ ábì lọ pé ah, ìlú òlẹ ti wá lọ pé bí ẹrí àfòǹtú àwọn ìtàn ló ti wá nígbà wọn afáwà sọ fún wa mi wọn á bèè pé ta làfa àwọn Yorùbá ni ló bá dàgbò dà ah, àwọn èèyàn wa náà àwọn èèyàn wa náà ọlọ́ọ̀bà kó sànù wa ìta tó sọ dédé nígbà kalẹ̀ sí fún ọlọ́ọ̀bà yẹn ní sí ìgbéra fúrújú ọlọ́ọ̀bà ọlá Kùránì